أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adakpẹ fún Allah subhanahu wa ta'ala atọrọ nkẹ àti ngẹ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò àdáàbò dúnìyà wa díìnì eléyìí tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí alùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ ń bí tí wọ́n ti máa ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ iyebíye eléyìí tí a fi ṣe ayé rè tí a sì fi rí àwòkè àwọmọ̀dé sẹ́ni ti dáadáa wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú báyìí bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Eh, lórí àwọn ẹ̀kọ́ tó wá nínú òfin ṣẹ̀ríà nípa àtàwùbá ìtúbá náà láti wà ẹ jẹ́ kí a mẹ́nuba èyí tí ọlọ́mùbá ní káyọ̀ gbà wá nínú àwọn àtàwọn ẹni tó túbá nítorí káwa náà lè tara rẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ káwa náà lè bá tara gírí ká túbá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa ṣáájú kó tó di pa àfilẹ̀ ayé sílẹ̀ eh, ọkùnrin kan wà. tó ṣe é pé ó wá nínú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí sahabi abu sa'id sa'ad ibn malik ibn sinan al-khudri radiyallahu anhu tó gbà wá wọn anabu muhammad sallallahu alayhi wa sallam sọ pé wípé kánà fi man kánà qablakum rajulun qatala tis'atan wa tis'ina nafsan fasa'ala an a'lami ahli al فدل على راهب فأتاه فقال إنه قتل تسعة وتسعين نفسا فهل له من توبة فقال لا فقتله فكمل به مئة ثم سأل عن أعلم أهل الأرض فدل على رجل عالم فقال إنه قتل مئة نفس فهل له من توبة فقال نعم ومن يحول بينه وبين التوبة انطلق إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله فاعبد الله معهم ولا ترجع إلى أرضك فإنها أرض سوء فانطلق حتى إذا نصف الطريق أتاه الموت فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب فقالت ملائكة الرحمة جاء تائبا مقبلا بقلبه إلى الله وقالت ملائكة العذاب إنه لم يعمل خيرا قط فأتاهم ملك في صورة آدمي فجعلوه بينهم فقال قيسوا ما بين الأرضين فإلى أيتهما كان أدنى فهو له فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي أراد فقبضته ملائكة الرحمة متفق عليه àdéhìí ńlá làdéhìí yìí ẹ jẹ́ kí a ṣe làákàyè sí nǹkan tí àdéhìí mú wá torí pé ẹ̀kọ́ pọ̀ nínú ẹ̀ ìránṣẹ́ ọlọ́run nígbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fún wa ní ìrò ipò ti ṣẹlẹ̀ ní àárín àwọn èèyàn tó ti síwájú wa tẹ́lẹ̀ ṣáájú kọ́nà tó rán nàbì sallallahu alayhi wa sallam ṣàgbà láàyè bí ọkùnrin kan wọ́n sẹ̀mí rí ọkùnrin wa jẹ́ ọ̀daràn ń jẹ́ apààyàn gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ náà aye ayé tiwa lónìí náà ṣe já pààyàn ó ń bẹ nínú ìgbésí ayé tiwa náà lónìí ẹni tó ṣe pé ó ń fi nǹkan olóró ó fi ń ṣekú pààyàn bí ìbọn bí ọ̀bẹ bí àdá bí ọ̀kọ̀ bí ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fi ń ṣekú pààyàn ó sì ń bẹ nù gbèsè ayé tiwa náà lónìí àwọn alásàsí àwọn alásàsí àwọn olóògùn tó ṣe pé àwọn bí àwọ̀ àìgbọ́ra ẹni yìí kan bá ti ṣẹlẹ̀ láàrin wọn sẹ́lòmíì nínú àwọn èèyàn wọ́n rí i pé àwọn pa náà ni wọ́n sóògùn sí wọ́n fi pa wọ́n sà sí wọ́n fi pa wọ́n lè pè lápè pa ó lè tójú oorun ó fi dójú kú látàrí oògùn òfo wọn eléyìí tó ṣe fáwọn sàṣì ó sì ń bẹnu àwọn èèyàn lónìí tí ń ṣe kú pààyàn látàrí tí wọn wà lẹ́gbẹ́kẹ́gbẹ́ ìjọkíjọ bí àjẹ́ bí emèrè bí àwọn ẹlẹ́gbẹ́ awo bí àwọn ẹlẹ́gbẹ́ agbègbà àwọn ẹgbẹ́ apààyàn pọ̀ láyé jọjọ lónìí ẹni tí ń pààyàn ìwọ náà ń gbọ́ òun ẹnìkan ti ṣáájú tiyín tó náà já pààyàn ànábì ń fún wa ń rò nípa rẹ̀ wọ́n ní arákùnrin yìí ó ti ṣekú pa èèyàn èèyàn tó wá ṣekú pa wọ́n jẹ́ tis'atan wa tis'ina nafsan èèyàn mọ́kàndínlọ́gọ́rùn ẹyọ kan péré ló kù tí ó fi pé ọgọ́rùn èèyàn tó pa ọ̀daràn ju ọ̀daràn lọ láti dọ́tí wọ́n ti ń pààyàn tó ń sìn fi ń ṣe fáàrí ká pé apààyàn nìwọ̀n yẹn mélòó ni wọ́n ti pa láti dọ́tí wọ́n ti ń pera rẹ ní kọ́tàlì ẹlòmíràn kékeré ó lò ń ké wọn àmà pé ní àfa àkọ́tàlì àfa àpààyàn sétorí kó lè bá a lóògùn àti pààyàn náà lọ́pọ̀lọpọ̀ kókó ń fi ń fi orí jágbóògùn káyé kọjá pé tó ń bá ti wí báyìí kó kù ó kù náà ni yóò sì a'udhu billahi minash shaitani kọ́lá àwọn tó máa fi ṣe fáàrí pé aláyégbà kan ọba kan ó lérí sáàfà kan dípò ń fún lọ́sẹ̀ kan tí ó fi kú àfáàyàn wa sọ pé wò ní dọ̀là wọ́n máa lọ Allahu Akbar nǹkan tó nǹkan lọ ìyẹn ni pé oògùn sóògùn wàhálà nàbì wà mú wa àtọ́gbà àtàfà àwọn olóògùn làwọn méjèèjì oògùn kájú oògùn kan lọ nítorí pé oògùn ní gbogbo wọn jọ ń ṣe oògùn ní gbogbo wọn jọ ń ṣe àbí wọ́n lọ́wọ́ àánú alukurani àbí sunna pé àyà tá a fi pààyàn àdìsí tá a fi pààyàn ńgbà tó ti pa ànábì gbé máa pààyàn wáyé ànábì tó gbé máa yí àwọn èèyàn wáyé níta ànábì gbé wá nù yóò ṣe yí àwọn èèyàn táwọn èèyàn máa sin náà táwọn èèyàn sì sèmi ìsẹ̀mí tó dá ìsẹ̀mí tó dá ìlànà bí sọ̀rọ̀ wá àṣẹ́dá mú wa arákùnrin yìí ó ti wá pààyàn ọgọ́rùn-ún dín kan ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa títọ́ bá fẹ́ fìyàn mànà ẹ̀ṣẹ̀ tí mò ń ti ń dábọ̀ pọ̀ jọjọ kò dínà rẹ èmi náà tí mo ti fi gba ìgbà gbogbo jọ̀dàrà kò dínà rẹ tọ́lọ́run bá bá fẹ́ sàánú èèyàn wàláhì ó lè ku ìṣẹ́jú àyà báyìí téèyàn kú ò láyé tọ́lọ̀ wọn bọ́ sàánú èèyàn torí ìrọ́dọ̀ wọ́n wà ó ẹja bẹ̀rù ọlọ́run torí ẹ lómi ní sin òní nìwọ́rí ìwọ ọ̀mọ́lá àmọ́ wá wo ẹnìkan tó ń wà ní ìsìnà lónìí ẹnìkan tó ń tó jìnnà sẹ́sìn ọlọ́run lónìí tó wà ní pàlàpàlà rádaràdà àwọn àti ọmọ ọ̀fẹ́ ẹ̀ ẹlẹ́yìn olórí ibú ni ó kọ́kàn kú kọ́ wọlé ni àà ìwọ ọmọ tí ó kú lórí ẹ̀ ìwọ gan alára tó ṣe pé ọ̀ ń jánu orí kí ni wọ́n mọ̀ tí wọ́n ọlọ́run bá nìkan lọ́mọ bá ti ṣe parí ilé ayé wa sí kọ́lọ́n já parí ilé ayé wa lórí bó ṣe dáa torí ẹ̀ lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa àwọn ìdájọ́ pọ́ máa ń ná lẹ́nìkan ọmọ àlìjánà lẹ́nìkan abẹ́nitọ́lọ́run àbánabi sallallahu alaihi wasallam bá pè lọ́mọ náà bọ́ ọmọ àlìjánà ìtọ́lọ́run àbánabi bá pè mà wọ́n pè mà so ṣùgbọ́n ẹni tí ò tí kù ká sọ pé ọmọ àlìjánà lélẹ́yìí tí ìsànàbì lọ sọ bẹ́ẹ̀ ọlọ́mọdé ọmọ náà lélẹ́yìí ọlọ́mọdé tí ìbá sànàbì lọ sọ àmọ́ tó bá ti kú tó kú lórí kèfèrí bẹ́ẹ̀ ni ọmọ jahannama nù àmọ́ kó tó kú Ọlọ́run lọmọ tó lè kú lé lórí àwa kan alára bóòlù ti lè pera rẹ lọmọ àlìjáná tó ti tọba kù náà dà tọ ọmọ bá àlìjáná lọ́wọ́ bí èso àlìjáná Ọlọ́run bá nìkan lọmọ kọlọrun jẹ ọjọ́ pé nọ́mbà tó dáa la mú àmọ́ tí yẹn bá ń hùwà ọ̀daràn kò pé ká má dáa mọ pọ dàrán lélẹyìí ọwọ́ àtúbà náà ràn án dá torí kò lè bá kú lórí bó ṣe dáa ọlọ́run ọba wá yí ọkàn arákùnrin yìí padà lẹ́yìn tó pààyàn mọ́kàndínlọ́gọ́rùn ó wá béèrè pé ẹ dákun ẹ fi hàn mí ẹ fi hàn mí ta lẹni tó nímọ̀ jù nínú àwọn ẹni tó ṣẹ́kù lókè pẹ̀ lónìí mo fẹ́ lọ bá ẹ̀rí nǹkan mẹ́rin ta lẹni tó nímọ̀ jù kìí ṣe pé ta ló ní wóróworó jù kìí ṣe ta ló lóògùn jù kìí ṣe ta lóògùn rẹ̀ jẹ́ jù. nítorí pé gbogbo àwọn eléyìí ìsìnà náà ló tún fi rí wóróworó kì í fi ní mánà ogun òfò kì í já mánà ẹni tó ti dáràn dáràn dáràn dáràn ó ní ẹ fi hàn mí ta lẹni tó ní má jù ẹ kíyèsí o ta lẹni tó ní má jù kì í ti ta lẹni tí ń ṣẹ̀sìn jù nítorí pé wọn á máa fa fi sin ọ èyí tó wá mà títí wọn ń sẹ̀sìn wọn ọ̀pọ̀ ebi náà là ń pariwo pé kọ́ńpọ̀ ẹ̀sìn kọ́ńpọ̀ ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ kákún yìí wọn náà ń lọ mọ́sálásí à ń lọ gbogbo ẹ̀ bóòlù ẹ̀ ṣeéṣe sọ láti ọ̀pọ̀ àìmọye tí wọ́n bá dá wọn dúró kí wọ́n ṣàlàyé sọ láti ẹ̀rí kó dolọ́ wa ń bẹ̀ nígbà tó ń súfè lórí sọ láti sọ́lọ́ ní ká súfè rúkú ni sọ́lọ́ ní ká súfè nítorí kalẹ̀ ni ẹnìkan sì ń kọ́ mà ìmọ̀ tó ń wá ní mi fi ń sin lọ ẹ̀ lè dọ́gba kò lè hàlìyẹ tẹ́wò lẹ́dí ìnáyà àlẹ́ mú un wàlẹ́dínà láàyè àlẹ́mù olúwa ẹlẹ́dàá ló ń béèrè sọ fún ẹ̀rẹ́ anábì sallallahu alaihi wasallam bí wọ́n léèrè sí ẹni tó mọ̀ lè dọ́gba pẹ̀lú ẹni tó mọ̀ nígbà tó ṣe pé kúnkún àti ìmọ̀lẹ́ ò lè dọ́gba. akramakumullah ó ní kí wọ́n fi hàn ẹni tó ní má jù ìmọ̀ ń wá lọ́pọ̀lọpọ̀ ń sá fún lónìí wọn ò kọ́ oníkálukú ló sì wù kán ní ìjà àmà ńlẹ kọ ó lè má ó ní ẹ fi hàn mí ẹni tó ní má jù kò wá sọ pé ẹni tó ní má jù ń lù wá o kò sọ pé ẹni tó ní má jù lágbègbè wá o fẹsẹ̀ẹ́lẹ̀ ẹ̀rẹ̀lẹ̀mí ẹ̀hẹ̀lẹ̀ ọ̀ ó béèrè nípa ẹni tó ní má jù ní nínú gbogbo ẹni tó sẹ́kù lókè pẹ̀ orí nǹkan mẹ́rin ìbéèrè ńlá tọdúlà àlẹ ọ̀rọ̀ ọhìnbí àwọn tí wọn fi léèrè rìpíárà làwọn kẹ̀kẹ́ wọn ni wọn tún sí wọn bàjẹ́ ẹni tó ní mẹjù àwọn wa mú lọ sọ́dọ̀ sẹsẹsẹsẹ so bí ẹni tó jókòó ká mọ́sálásí tó lóun ṣe súfì òun ṣe tọ̀rí kọ́ òun kó tẹ̀sùn bá a ká àwọn olódùú ọ̀wà rò pé ah ó ní mọ̀ ń pẹ́ sí bàbá yẹn tàdédé máa wọ sọ funfun tàdédé máa wọ bàtà funfun òsàdédé máa wọ fìlà funfun òsàdédé máa kó tẹ̀sùbá funfun ká ìmánì ẹni funfun irọ́ lásán òdo funfun wọ́n bá tọ́ka sí sílọ̀ sílọ̀ tó yẹ kó agbárí gbàǹdùkú nífẹ̀ẹ́ sílọ̀ fàtẹ́ bàbá apààyàn yìí wà lọ́gàá ó wá sọ fún pé innahu qatala tis'atan wa tis'ina nafsan ó ní mo ti pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún bó ṣe rí mi tọ́ fàhálà omi tọ́wọ́ ǹjẹ́ òun wà lè túbà kọ́lọ̀ òun sì gba túbà tòun yìí bí àmọ́ tó gbẹ́sẹ̀ tó ń sẹ̀ òun pààyàn mọ́kàndínlọ́gọ́rùn fọ̀kọ́lẹ̀lẹ̀ ọlọ́run lè forí jírú rẹ̀ ẹ̀mí mélòó ló pé mọ́kàndínlọ́gọ́rùn ọlọ́run àti forí jírú rẹ̀ bàbá apààyàn yóò ṣe méní kò ṣe méjì o fọ̀kọ́tàlà lọ́ba tó pọ̀ náà náà tó ti lọ́lọ́run lè forí jírú jẹ́ máa pààyàn só ọba fi ṣe tọgọ́rùn-ún mọ́kàndínlọ́gba dọ́dọ̀ rẹ̀ mọ́kàndínlọ́gọ́rùn nísìn ọwọ́ àpò náà ọkùnkù fi pọ́gọ́rùn fakammala bihi mi'a anabi sallallahu alaihi wasallam ni ọ̀pá ó fi pé ọgọ́rùn síbẹ̀síbẹ̀ thumma sa'ala an a'lami ahli al-ard bàbá yìí tún tẹ̀síwájú ó tún béèrè talẹ́ni tó ní má jù sẹ́ẹ̀ lókè pẹ̀ hmm, kí esi ta ló lódojù. àmọ́ tó ṣe pé ó ń tara yé jẹ fóun nímà nítorí pé ń tọ́ hàn mí pẹ̀lú ẹni tó ń kọ́kọ́ tọ́ka ta lẹni tó nímọ̀ jù lókè pẹ̀ fadúlà àlẹ́ ọ̀rọ̀dẹ̀lẹ̀ nàálí nígbà yìí fi olùmọ̀kan hàn pé olùmọ̀lélẹ́ yìí ọwọ́ àlọ́ba ó sì kóòrò òní innahu qatala mi'ata nafsin ó ní mo ti pààyàn ọgọ́rùn ìbéèrè ìtàkọ́kọ́ tí wọ́n ṣe lọ́dọ̀ ẹni àkọ́kọ́ ni mọ́kàndínlọ́gọ́rùn torí wọn ò tí ì pọ́gọ́rùn bàbá ti ń lọ́pa fún wọn tí wọ́n fi pọ́gọ́rùn ọwọ́ á ní ní ìsìn ìwọ bàbá yìí mo ti pààyàn ọgọ́rùn. fàhálẹ́hù mẹ́ńtẹ́wúbá ǹjẹ́ òun wa lè túbá kó lọ́wọ́ gba tútú bòun bí òun sì ti pààyàn ọgọ́rùn. kéde pé mo ti pààyàn mọ́kàndínlọ́gọ́rùn tó sọ fẹ́ni àkọ́kọ́ mo ti pààyàn ọgọ́rùn tó sọ fẹ́ni kejì kéde pé ń sọ bẹ́ẹ̀ láti fẹ̀rù bà wọn kéésì ké sọ bẹ́ẹ̀ láti kó wọn láyà jẹ nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ẹ̀rí kó dodo tí wọ́n mọ̀ tọ́rọ̀ bá dójú ẹ̀ wọn ò ní lè sọ́mà bí nísìn ẹni tí ń sọ òdodo fáwọn èèyàn mọ́tíláṣí wàhálà wa ṣẹlẹ̀ baálẹ̀ wa pè wọ́n gbàtà dé wájú baálẹ̀ òdodo tọ́sán kò lè sọ wájú baálẹ̀ mọ́ kí ló dé à baálẹ̀ ni ọkọ bẹ́ẹ̀. fáwọn ẹni ọlọ́run tó nímà ó ti pààyàn ọgọ́rùn ọsọ kò kò kò mú kí mímì kan mi olùmọ̀ yìí kò sì mú kẹrù ọba àgbà tó sọ pé ti pa ọgọ́rùn-ún kó máa lọ jẹ́ pé ọgọ́rùn pa iná ni wọ́n á kó rẹ̀ tó lu ara wọn padà kó tó pààyàn ومن يحول بينه وبين التوبة قال أن تقول لدي أولونا كوري تتوبة لدولو كسي انطلق إلى أرض كذا وكذا شوفا كورو نلوي ما لوسيلو باي باي nítorí pé ìlú tó o gbé tó o fi pààyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó o fi pé ọgọ́rùn-ún tó o wá rẹ́ sí ọ lọ́wọ́ àǹdáràn ọ̀rẹ́ nìkan sí ọ lọ́wọ́ à ń pààyàn èèyàn náà lọ sá ń pa sáá tó fi di pé wọ́n pọ́gọ́rùn wọn sọ fún ọ pé ní tó ń ṣe ọ̀dà ìlú bú níbi tó wà yìí olùkọ́ àná fura ní ìlú kan táwọn èèyàn bá ń gbé táwọn kan bá ń ṣèbàjẹ́ tí wọ́n ń bayé jẹ́ àwọn kan gbọ́dọ̀ máa pe àkíyèsí wọn wọ́n gbọ́dọ̀ máa sọ fún wọn pé nítorí ṣe yí ọ̀dà ìwà burúkú ní ìwà dẹ́hùn wù yìí tí wọ́n ní kí wọ́n máa wù yìí èyí ṣe tí wọ́n ní kí wọ́n mú wọn kó ń di ìbàjẹ́ òun tipátipá nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí máa fi ìmá pé àwọn èèyàn lọ sídìí káṣe dáadáa ìmá lé wọn jìnnà sáì dá yìí máa fi dínà ọ̀pọ̀lọpọ̀ àbúrò torí ẹ tí lùkàn bá wà tólùmọ̀ kan ò bá sí ń bẹ̀ tí ń pè àwọn èèyàn lọ sí ìdíyẹsẹ̀ dáadáa ìdìnnà sáìdá aburú ọ̀mọ̀ ṣẹlẹ̀ bàjẹ́bàjẹ́ láwùjọ kò sí tọ́kàn pẹ̀lú kí làwọn èèyàn wù ìhàwó làwọn èèyàn kọ̀ sùn sétorí tiwọn ni wọ́n ti ń pè èèyàn lọ sí ìdíyẹsẹ̀ ọlọ́run àwọn àwo táwọn lálìjáná ni àbí wọ́n níná tílù bá wá wà tí gbogbo wọn bá sùn tán bá kọrí síbi kan náà tọ́jú pé ìbàjẹ́ làwọn máa ń gbé lárugẹ bí bí èèyàn bá ṣe lè dáràn sí iná jẹ́ èèyàn pàtàkì bí èèyàn bá ṣe lè jẹ́ ẹni tó jẹ́ pé ń hùwà àbàjẹ́ iná jẹ́ èèyàn pàtàkì àwùjọ burúkú níbẹ̀ ń kì í ṣe ibi tó yẹ kéèyàn gbé ntọ́lùmọ̀ yẹn wò nù ó ní kú òǹbí tó wà yìí ìlú tó gbè fún ọ tó ń fi ń pààyàn tó báyìí tó ronú pìwàdà máa lọ sílùú báyìí báyìí. ètò sì túmọ̀ sí pé irú olùmọ̀tọ́ lọ bá òun èyí ṣe dandan kó ká pé ìlú burúkú ló náà gbé nítorí pé òun béèrè pé ẹ fi ẹni tó ní má jù lókè pẹ̀ hàn mí ọlọ́ba olùmọ̀láyè rẹ̀ nílùú rẹ̀ ìgbà tó wá kó tó rò fún ló wá fi hàn pé ìlú tó gbé tó fi dáràn tó báyìí kí ṣe bí tó yẹ kó sí tó fẹ́ túbá náà la fi sọ pé nínú tí máa ràn yàn lọ́wọ́ láti túbá òun náà ni pé àyè tó ń lò sí tó ń fi ń dáràn àyè tó ń lò sí tóun ti ń sẹlọ̀ kó ń bẹ̀ pátá korongodo jáwọ́ kó ń bẹ̀. nítorí pé tó o bá lọ sílùú tí mo ní kó o lọ yìí àwọn èèyàn kan wà ń bẹ tó ṣe fún àwọn sílọ̀n wọn náà lọ́ọ́ máa sílọ̀n pẹ̀lú wọn o gbọ́dọ̀ padà sílùú rẹ máa o ẹ rí i ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn láwùjọ wọ́n mọ̀ sọ pé ilẹ̀ yìí ni wọ́n forí òun sọlẹ̀ sí ìlú tó jẹ́ pé orí lòun fi wọbẹ̀ tó bá yẹ pé ìlú tó wà ló ti ń sẹlọ̀n ló ti ń dáràn ibẹ̀ làwọn ọ̀daràn wà tán ti ń ràn ọ́ lọ́wọ́ tó ti pọ̀ràn sí kó ń bẹ̀ tó bá fẹ́ túbá lọ sílùú tó dáa nítorí pé àtúbọ̀tán rẹ̀ ó pàtàkì alqiyama ó léwu bàbá olùmọ̀ọ́yìn ní ọ̀ gbọ́dọ̀ padà sílùú rẹ̀ máa o fa innaha torí ìlú burúkú nílùú rẹ̀ lọ́ọ̀ torí rẹ̀ ní alḥafiz ibn hajar rahimahullah ó ní ilẹ̀ a máa lapa lára èèyàn tó bá pé ilẹ̀ burúkú níbi tó ń gbé ìlú burúkú níbi tó wà yóò lapa lára rẹ̀ bọ́ bá jẹ́yàn rí o lè dèyàn bú tí ìlú bá sì jẹ́lu tó dáa táwọn ẹni rí bá ń gbé bẹ̀ tíyẹn bá jẹ́ni bú ó lè padà dèyàn rí má tó padà sílùú rẹ̀ mọ́ ìlú burúkú ni ọkùnrin bá gbéra pa ọ̀básíkò jẹ́ ó mórí lébi tí wọ́n ní kọ́ lọ ń lọ ńlọ ńlọ títí tó fi dáàrin ọ̀nà ibi tó ti dáàrin ọ̀nà yẹn ni kú bá dé ọlọ́run ẹlẹ́dàá wa ọba ti kú pa á ẹ má gbàgbé pé ó ti túbá orí ìgbésẹ̀ tí olùmọ̀sìnì kó gbé láti sàmì kó túbá ní tútúbò òdodo náà ló sì wà tí kò fi pa á. Amalika, màlàíkà oríṣi méjì wá sọ̀kalẹ̀ Malika kẹ́ malika yà àwọn màlàíkà kẹ́ aláwa lágbé òkú rẹ̀ lágbẹ̀mí ẹ̀ nítorí pé ibi tó mórí lé yìí níṣẹ́ ló mórí lé bẹ̀ lẹ́ni tó túbá ó ti darí ọkàn rẹ̀ sọ́dọ̀ Allah ó ti pa gbogbo àwọn àwà pálapàla rádaràda à ń tẹ̀jẹ̀ sílẹ̀ ó ti pati àmàlẹ́kà yà àwọn ní talẹ́ni náà ẹ̀ ń sọ rere ń pa rẹ̀ ẹni tí ò ṣe dáadáa rí láyé jẹ́ pé apààyàn apààyàn apààyàn náà ni báyìí ni màlẹ́kà mi ì sọ̀kalẹ̀ ń jẹ ọlọ́run wa ni kó sọ̀kalẹ̀ láwòrán èèyàn ànábìíní fún wa ń ròyìn o wọ́n bá ní ìwọ ṣèdájọ́ láàrin wa òun á sọ pé ẹ̀wọ̀n bíi títí ń bọ̀ síbi tí ń lọ kẹ wá wo bíi tó dé ṣé ó súnmọ́ bíi tí ń lọ ní ju bíi títí ń bọ̀ lọ àbí bíi títí ń bọ̀ ń ló súnmọ́ ju bíi tí ń lọ lọ káfí máa màlẹ́kà tí wọ́n bá gbé wọ́n sì wọ́n ìrìn tí ń bẹ láàrin ibi tó ti gbéra síbi tí ń lọ wọ́n wá wo ibi tó ti dé wọ́n wá rí i pé arákùnrin yìí báyìí ó súnmọ́ bí ti ń lọ ju bí ti ti ń bọ̀ lọ pẹ̀lú bíntín bíntín yìí wá ní ó mú kí màlẹ́kà ìkẹ́ ọjọ́ pé àwọn ni wọ́n gbẹ̀mí ẹ̀ sọ̀rọ̀ pé jọ́sí kálukú náà bá kú nínú kọjá pé màlẹ́kà kẹ́ lọ́wọ́ gbẹ̀mí rẹ̀ àbí kó jẹ́ màlẹ́kà yà kọlọ ẹlẹ́dàá wa kó ṣe tiwa ní màlẹ́kà kẹ àwọn màlẹ́kà kẹ ni wọ́n gba ẹ̀mí arákùnrin yìí báyìí ẹ wá wò kí ọlọ́run ọba bó ti ṣe sí imáàmù Bukhari àti Muslim ló gbàdé fi jáde ó fẹsẹ̀ rìn lé ó gún régé ẹ wò kí ọlọ́run ọba bó ti ṣe fẹ̀ tó gbòòrò tó ọkàrí ẹni tó ṣekúṣekú pààyàn ọgọ́rùn nínú àwọn ẹni tó ti ṣíwájú wa àwa tá a wá jẹ́ mẹ̀kúnnù tá a jọ̀lẹ̀ táwa náà ń sìn sẹ́lọ̀ tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wò sì ṣe wá lẹ́ni tó ṣe pé ń ṣe kó pààyàn nínú àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá táwa tó wá jọ ma lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìjọ tó lóore jù pẹ̀lú gbọ́lọ́ àwa tá a ànábì yìí tá a sì máa dá irú ọ̀ràn tárakùnrin yìí dá pẹ̀lú ògo ọlọ́run àwọn ọ̀jẹ̀pá alẹ́tọ̀ọ́ sí ìkẹ́ yìí ju tàwọn ẹni tó síwájú wa gan lọ lópin ìgbà táwa náà lára tá a bá fi ìtúbà hápára tá a fi ìtọrọ àforíjìn tá a fi sábẹ́ àtẹ́lẹsẹ̀ wa tẹ̀mọ́lẹ̀ ọlọ́run aláàánú yóò forí jìn wá yóò sì kẹ́ wa àdéhùn ńlá yìí ó tọ́ka sí àwọn ẹ̀kọ́ ńlá eléyìí tó yẹ ká dìmú ká ṣe àmúlò rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ní pé abala méjèèjì ilẹ̀kùn àtúbà àfẹ́túbà sísí lọ́wọ́ fún gbogbo ẹni tó bá fẹ́ gbàgbẹ́ wọlé lẹ̀kùn yìí kò ní yé jẹ́ sísí títí di ijọ́ tó ràn yọ láti ìbùwọ̀ láti ìbùwọ̀ rẹ̀ ìjọ gbẹ̀ndàlùkìyà mi kí wọ́n á ní tèmi pẹ̀lú rẹ̀ ń retí tọkọ dínà ká túbà lónìí kó tó dọ̀la lẹ̀kùn tútù bá wà ní sísí lẹ̀ ẹ mẹ́jẹ̀ á fi oríire wa ká fi dọ́là ìtúbà wa ẹ mẹ́jẹ̀ á dágbà sí òní àwà a lè má sì má lọ́la òní a lè sọ̀rọ̀ a lè má sọ má lọ́la òní à làákàyè làákàyè lè má má lọ́la ọmọ òní nìwọ ọmọ òní lèmi ẹjẹ́ àtúbá lónìí ká pàtì gbogbo tó ń ti ń gbọ́ tó ń sọ fóun sí kọ̀ dáa ó burú ọba lò mọ́ wọn ò wí nítorí pé wọ́n kórìíra rẹ léèyàn tọ́lọ̀ ń dà wọ́n wí nítorí pé ẹ̀ṣẹ̀ burúkú tó ń dà ń kọ̀ dáa ni ẹni tó fẹ́ràn rẹ gangan jù láyé yìí lẹni tí ó rí pé òun ìdá tí sì ń kọ̀ fún ọ àìdá alágbọ̀n tọ́lọ̀ tí ò fẹ́ kó sórí ibú wàláhì ẹni tó fẹ́ràn èèyàn ni lẹ́ni tí ń káàdì ìjọ lórí lórí ìranù lórí ìrẹ́gbẹ̀ lórí gbogbo rádaràda pálapàla tó ń ṣe yóò tún máa gbósùbà fún ọ à ọ̀tá lélẹ́yìn kì í sọ̀rẹ́ ẹni retí ẹlẹ́yà rẹ nù kì í ṣẹni tí ń fẹ́ kọ́ da fún ọ torí pé ìwà àtọ̀hún tó bá ti jẹ́ ọ̀gbìn ìgbà òkè yá mọ́ ẹ wọ̀ yájà wọ́n mọ̀ sọ fún pé gbogbo bó ń ṣe wá ń bá mi gbogbo bó ń ṣe dáṣẹ̀ lọ́dọ̀ mi asọ́fẹ́ kí n sọ orí ibú ni orí ibú náà nì olóòtú máa sọ fún ọ pé àtòhún àti ìbáwọn tó ń bẹ ní orí ibú náà ni àbúrò ọmọ wa báyàn jà síjọ́ náà ni wọ́n retí lẹ́kùn tútù bá wà sí sílẹ̀ anabi sallallahu alaihi wasallam òní la tanqati'u at-tawbatu hatta tanqati'a al-hijra la tanqati'u al anabi ni la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawba wa la tanqati'u at hatta tatla ash-shamsu min maghribiha anabi sallallahu alaihi wasallam ni à ń ṣe hijira láti lu kèfèrí lọ sílùú islam kò ní tán o títí títí túbọ̀ fi tán ìtúbọ̀ ò sì ní tán ó dijọ́ tó òrùn bá yọ láti ibùwọ̀ rẹ̀ àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ́lẹ́lẹ́yìn ẹjọ́ ẹja túbá lónìí kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa pé à ń ṣẹ̀ṣẹ̀ báyìí ń ṣẹ̀ṣẹ̀ báyìí بل الإنسان على نفسه basira بل هو bá ẹlẹ́dàá ti sọnù ọlọ́ọ̀ni èèyàn tẹ́ rí yìí òun náà ríran ríra rẹ̀ ojú ẹnìkan fọ́ síra rẹ̀ òkùnkùn ní kùnkùn nínú ọmọ màánu ọmọ ibi tó ń ti sẹlọ̀ ń pàtì. bákan náà nínú ẹ̀kọ́ tá a tún rí nínú àdéhùn yìí ni pé téèyàn bá fi lè túbá ọlọ́run ẹlẹ́dàá máa ń gba tútúbá rẹ̀ gbogbo bó ti lè wù kẹsẹ̀ rẹ̀ ó burú kọ́ gbàlùmọ̀ kọ́ pọ̀ tó aláàánú lọ́lọ́ bó wàá lẹ́sẹ̀ tì wọ́n ní ìsìn ọ̀hún pààyàn lódodo ṣùgbọ́n o ò sí pààyàn tó yàn bọ́ọ̀n ọ̀hún ṣèbàjẹ́ lódodo gbogbo ìbàjẹ́ tó lóun ṣe láyé ọmọ ni lẹ́gbẹ̀ẹ́sẹ̀ léyìí tí wọ́n bá tọrọ àforíjìn ọlọ́run foríjìn kìí ṣe pé ọmọ tọrọ àdó àpótọ́ ọlọ́run kúkú máa pò mí ọmọ bí mo ṣe wà ọmọ bí mo ṣe rí eléyìí náà ti tó ọ̀sẹ̀ ìdìgbà tí mo bá pè ọ́ pè náà ni ọ̀kọ́ ọlọ́run bókú mọ́tò ọ̀hún ní ẹ̀sìtẹ́jẹ̀ bìlọ̀ olùwà ẹlẹ́dàá ni ẹ máa pè mí bá ti ń pè mí wọ́n máa jẹ yín olùwà ẹlẹ́dàá tó sọ pé watubu ẹ lọ sọ́dọ̀ Ọlọ́run lápapọ̀ ní olùgbàgbọ́ òdodo kẹ́lí bá sórí rẹ̀ sórí rẹ̀ wàá tọrọ lè forí jàn àǹfààní mi ni wípé tí èèyàn bá máa má pààyàn tó bá túbà Ọlọ́run ẹlẹ́dàá téèyàn bá máa má pààyàn tó bá túbà ọlọ́run lè gba tútúbà rẹ̀ ó wá kù sọ́wọ́ ti jọ́ gbẹ̀ǹdà òkè yáàmà ìjà ó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹni tó ṣe kú pa torí pé ẹni tó ṣe kú pa nínú àdìsí ànábì sallallahu alaihi yóò fọwọ́ kan di orí ara rẹ̀ mú yóò fọwọ́ kejì yóò fi fún ọrùn ẹni tó pa ọlọ́run bá mi bi eléyìí kí ni mo ṣe fún tó fi pa mí ọwọ́ sì kan di orí rẹ̀ mú yóò fọwọ́ kejì di onítọ̀ mú

wípé ẹrú mi túbá kí ló dé táwa ní túbá jẹmọ ẹjẹ túbá. naam alhamdulilayi jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá a sọ àwọn olùmọ̀wá ní ẹ̀sán olóore ní ayé ń bí àti ní alùkàyámà àwọn ọ̀rọ̀ tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní òní àwa náà ti gbọ́ yìí o ó wákùn sí ọ̀rọ̀ wa kó jẹ́ pé bí a ṣe ń gbọ́ ká tún máa ṣe àmúlò wọn kí á lè bàa jẹ́ ni tí ó ṣòro ní ayé àti ní alùkàyámà gẹ́gẹ́ bí ètò wàyí náà àdáàbò dúnìá wa díìnì àwọn ẹ̀kọ́ ọlọ́kan òjọ̀kan eléyìí tí a fi ṣe ayé rí tí a sì fi rí àlùkìyàwó mọ̀ wọ̀ lẹ́ni tí ó pàdé ìyọ́nú Allah subhanahu wa òun náà ni a ti gbọ́ láti ẹnu àwọn olùmọ̀ wa lọ́kan láti ẹnu Qur'an àti sunna ẹ̀ tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà ẹ jẹ́ ká tún ṣe alábàápàdé àwọn olùmọ̀ lórí ètò àdáàbò dúnìá wa díìnì assalamu